oyún two years twenty twenty two sí twenty twenty four ẹ wo iye ọdún yẹn ọkọ gan ti ó ti sá lọ kíyàn tó lè gbóyún ọdún méjì ó nira o kò sẹ́ni tó lè nígbàgbọ́ ẹ̀ two years láì jẹ́ pé bèjì ìgbà tó kọ́kọ́ dé hospital gan kò sọ pé ọmọ gan ló wà ń bẹ̀ ẹ gbọ́dọ̀ máa sọ pé ìjú ló wà nínú ibì kan ìjú la máa ń rí àmọ́ ọlọ́run tó wà láàyè ọlọ́run wà láàyè ẹni bá sọ pé ọlọ́run ò sí wà láàyè ọlọ́run ti ilé ẹ̀ ló ti kú tí ọlọ́run bá ná ọmọdé yìí ní nǹkan ṣe láàyè tó bá jẹ́ pé hospital ló lọ bíi tẹ̀gbìn ọ̀run ó ṣeé ṣe kó ti fọmọdé ìdánù ó dẹ̀ máa fẹ́ ti yọ ọmọ àmọ́ nítorí pé òun náà gbọ́ràn àní onísùúrù ẹ̀mí ọlọ́run sọ pé ó máa bì ọlọ́run wà láàyè o ó wà láàyè ẹni yẹn kó lọ wo iṣẹ́ ọwọ́ ẹ̀ tó bá ní pé àwọn mo ní sọ pé àwọn kò ń san ọlọ́run wọ́n dẹ̀ máa ń ní ọlọ́run máa ń fún wọn ní nǹkan ju ẹni tó ń san ọlọ́run lọ torí gbàgbọ́ wọn ọlọ́run ṣe ó ti lóyún yẹn ìgbà tó kọ́kọ́ lóyún yẹn àárín kan lóyún yẹn ó pé seven months ó padà ń rẹ́jẹ̀ wọ́n rẹ́jẹ̀ yẹn dẹ̀dẹ̀ ìgbà tó yá mo wà lágẹ̀lú ọ̀pẹ̀ mi pé àwọn rẹ́jẹ̀ mo ní òkè máa bá yín bomi àgẹ́lú bọ̀ mo dẹ̀ bomi àgẹ́lú àṣẹ ògbẹ̀mọ́ra wọ́n dẹ̀ lu ẹ̀jẹ̀ yẹn dẹ̀ stop ẹ̀yìn ìgbà yẹn tún lọ ya scan wọ́n ní kò ń ṣoyún ló wà ń bẹ̀ tó bá jẹ́ni tí ò ní gbàgbọ́ jẹ́mọ̀ kọ́ máa ní kọ́ lọ ṣe operation kọ́ yọ nǹkan yẹn kúrò àmọ́ ọlọ́run sọ pé òun lọ lọ́rùn ìyá ẹ̀ náà wà ní gbàgbọ́ tó bá pẹ́ ni tí ò ní gbàgbọ́ follow I need assistant fọmọ yẹn kò sí nǹkan tọ́lọ́run sí nǹkan tọ́lọ́run ò lè bó bá jẹ́ yín náà ni ọba àbọ̀ ọmọ yẹn ó ṣeé ṣe kó kọ oyún yẹn bó bá jẹ́ mi nìyẹn ọkọ yẹn tó bá jẹ́ pọ́jọ gbé màá ní kò ń ṣe ọmọ mi mọ́ oyún two years twenty twenty two sí twenty twenty four ẹ iye ọdún yẹn ọkọ gan ti ó ti sá so kí wàá ní nǹkan náà i need assistant ọ̀rọ̀ tí mo sọ yìí i need assistant fọmọ yẹn gbogbo jíjẹ mú un kó bọ́ sí ìrọ̀rùn fún un ọmọ pé wà lójú ọlọ́run tó ní kọ́mọ kó yè ó máa jẹ́ kọ́mọ dàgbà bẹ́ẹ̀ ni bọ́ọ̀lù ṣe wá bẹ̀rẹ̀ gbogbo torí dẹ̀ pé ní pé kó tó di pé wọ́n ti ẹ̀bí òun àbí àwọn ẹ̀gbọ́n ẹ̀ ní ìyá ẹ̀ máa ti ní challenges. ọ̀pọ̀lọpọ̀ ń jẹ́ oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí ogún bá pọ̀. dàgbà ni wọ́n lóyún gbà kan torí bá. bẹ́ẹ̀ ni mo ti sọ yẹn ó ti lọ <laughs> ìyẹn ti lọ ní àárín kan tí ìjà ogún bá pọ̀ gbogbo ibi tí wọ́n bá dé ló wọn máa jagun tọ́lọ́n bá pèèyàn ní ajagun kó fi ọkọ ọkùnrin lẹ̀ tó ní òun jagun bẹ̀ tó bá bọ́ síbòmí á tún ja ogun jù bẹ́ẹ̀ lọ ogun continues ni. ó sì máa ó máa jagun torí orí tọ́lọ́run fi ṣe dá pé ó máa jagun á dẹ̀ borí ogun àmọ́ tí ò bá ní sùúrù á kàn máa fi gbogbo ẹ̀ lẹ́nu á máa jagun yẹn lọ kò ní kò ní ṣàjì àṣeyọrí tọ́lọ́run bá ti dáyàn bẹ́ẹ̀ bọ́lọ́run ṣe dá onítọ̀hún yẹn ni mo ní mo ti gbẹ̀bí èèyàn kan ọmọ ẹyọ ọmọ tó bí ọmọ kejì ọmọ tó bí gbàtọ́ bí ọmọdé gan placenta méjì lọ́ba mẹ́ placenta méjì lọ́ba mẹ́. ọmọ tẹnu lọdún méjì. bẹ́ẹ̀ ni placenta méjì mi wọ́n ti bí ọmọ kan rí tẹ́pẹ́ ọmọ ẹyọ kan ọmọ ìkejì àdó so ilé ayé yìí ó wà lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ogun ayé kó má borí wa. ilé ìgbọ̀n tẹ̀sán sìn gan ìṣẹ́mi káyẹ̀fì torí mi ò rò mo gbọ́ rí ọmọ ẹyọ kan placenta méjì ni. ṣé ìbejì ni àbí báwo ni. ọlọ́run ni ọlọ́run ń ṣiṣẹ́ ni ó yà wọ́n. àwọn ìbejì míì gan placenta kan máa máa ní placenta kan. ọlọ́run lálágbára gbogbo nǹkan ó yé ọlọ́run nítorí a wà nínú àìjẹ àìmu báyìí nítorí pé mo wà nínú ìnira mi ò ní wà nínú ìnira gbogbo nǹkan tó jẹ́ ìnira fún ẹ tó jẹ́ ọgbẹ́ ọkàn fún ẹ tó ò rí èèyàn bẹ́ẹ̀ dá sí nítorí pé o lè ṣàmì lè ní lórúkọ adániwáyé ó yá kó lu akóso ọ̀dì rọrùn fún ẹ àmì ni kó ṣe gbogbo ikú tó wá ń polówó èèyàn lórúkọ jésù kò ní mọ̀ pin rẹ̀ ó yá mo sọ sínú ayé gbogbo ẹni tó sọ pé ó máa fi kún ní òkìkí ìyá àgbà tó ní o gbọ́dọ̀ fi kún ní òkìkí lọ́dún lórúkọ dániwáyé holy ghost fire ìwọ tó ń gbọ́ mo wọ́n náà máa comment kó ìgbàgbọ́ ni fẹ́ yẹ kó fàyọ́ nínú ọ̀rọ̀ yẹn o mo yẹn sọ yẹn máa ṣe ẹ máa follow ọlọ́run ni kò ń ṣe ni wẹ́rẹ́ lọ́lọ́run fi ṣe tóró tẹ̀ ti pẹ́ nú already kò pé twenty minutes tó fi bì ó yà mí lẹ́nu ẹ̀rù bà mí ìgbà tí bílébọ̀ yẹn fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rù bà mí ẹ̀mí yẹn sọ fún mi torí láàrin kan àwọn èèyàn sọ pé ẹ̀yà olóyún yìí ẹ má máa dáràn ẹ má máa dáràn ṣẹ́ẹ̀ ní pé àwọn èèyàn mú ní ọlọ́run iṣẹ́ tọ́lọ́run ti parí ni ní nǹkan tẹ́mi mi sọ fún mi pé iṣẹ́ tọ́lọ́run ti wẹ́ ní ẹ àwọn ọmọ alágbo kan mo ní kò ń ṣọ̀rọ̀ alágbo ọlọ́run ti parí iṣẹ́ lè ènìyàn ní lóde ọlọ́run sọ pé òun fẹ́ tù ta ló wá fẹ́ dọ́lọ́run lẹ́bi ìgbà tó wá lébọ̀ yẹn àyùrú bà mí mò ń pẹ́ ẹni ẹlẹ́mìíwá wọ́n ní kí o ní sùúrù kò tiẹ̀ pé ten minutes wọ́n yẹ pè mí náà pé a ti bímọ mo ní ṣé ẹ ṣé ẹ fẹ́ máa àà ah, ah, kí ni bá ní à ah, àwọn ti bímọ ẹ wo ọlọ́run tó sìn ọlọ́run nìkan báyìí òun ló tó sìn téèyàn bá sin ọlọ́run ẹni tí ò tọ́ ọlọ́run lèèyàn máa sìn òrìṣà tí ò tọ́ ọlọ́run lèèyàn máa máa respect. Hmm. ṣùgbọ́n ah, wọ́n ń ṣe mí kàyéfì ṣé láti bí ọdún méjì yẹn wọ́n ń ṣe. àwọn ará kan tẹ́ fi kí ni wọ́n fi mọ̀ pé ó ti pẹ́ nu tẹ́ bá gbé dọ̀bálẹ̀ ń sìn ó fẹ́ dìde á fẹ́ dìde tẹ́ bá gbé sùn síbẹ̀ yẹn tó bá ṣe dé á ti yí kúrò á ti sún sún sún sílẹ̀ ńlẹ̀ á sún ó máa sún kú bí ọmọ ọ̀sẹ̀ mélòó dẹ̀ ní báyìí. ọ̀sẹ̀ méjì ni ọ̀dà mi máa kọ́ ọ̀sẹ̀ méjì. ó dẹ̀ ti ń yí lórí tẹ̀. testimony lorúkọ. ó testimony lóòótọ́ ni. a ṣe kó mọ ẹ̀mí inú yàrá yẹn mo wà tẹ́mi yẹn ti pè jáde pé testimony lorúkọ. testimony lorúkọ. Ah, ọlọ́ọ̀lọ́ọ̀ ó tẹ̀ kókó. tó wà nínú ogun bẹ́ẹ̀ àwọn míì àánú ya ó ṣẹlẹ̀ sí ràwa náà wọ́n mọ́ mi òkìkí yẹn mo ya scan ya scan kò yà tó bá ya scan fún kò ní rí nǹkan kan bẹ̀ àní àṣé èèyàn mo yàn rí scan kò rí nǹkan kan tó wà nínú ẹ̀ nígbà tí mo lóyún ọmọ yẹn kò sí nǹkan kan bẹ̀ tí máa gbé tó bá ya fọ́tò yẹn tó fi ya nǹkan míì ìsìn ló ṣe máa ṣe tó bá fẹ́ ya fọ́tò fún ó lè máa ṣò ẹ àwọn ọmọ kan wà ọlọ́run dá wọn bẹ́ẹ̀ ni kò ní yàwòrán tó bá yàwòrán kò ní ṣò tó bá di tọ́ọ̀nù tí wọ́n kọ́ wà láàrin àwòrán yẹn máa dàrú ni àwọn ọmọ kan wà bẹ́ẹ̀ àwọn kan wà náà tó yẹ pé wà nínú oyún ìnira tó ń sọ pé ìjú ni ìjú kọ́ kinní kan ló wà ń bẹ̀ kinní kan ló wà ń lé ọmọ torí pé gbóhùn mi lé nì èyí tí mo sọ yóò ti di àṣẹ o gbogbo ẹni tó wà nípò bẹ́ẹ̀ ọlọ́run máa tú ẹ̀yin náà sílẹ̀ gbogbo ẹni tó wá sọ pé òun ò rí òun ò rí kòtò láti tọ́jú nǹkan sílẹ̀ òun fẹ́ tọ́jú ẹ̀ sínú inú ẹ̀ ni tó wá fi inú ẹ̀ tọ́jú nǹkan burúkú sí lórúkọ jésù ọlọ́run ó yà fi náà gbé orí òkè yìí náà láti sọ tẹni tá a gbé pólíbàgì kúrò nínú ẹ̀ ṣèbí orí òkè abẹ́ gbàgbé pólíbàgì lọ́ọ́ bá nínú ẹgbà tó ṣe operation fún pólíbàgì lọ́ọ́ bá nínú ẹ̀ kí lọ́ọ́ bá nínú pólíbàgì ẹgbà tó tú pólíbàgì ẹ̀dọ̀ fukù àti fún tọ́yà tí gbogbo èèyàn jẹ̀ rí nítorí pé gbogbo nǹkan báyìí ọlọ́run ni ó lè ṣe tó o bá ti gbọ́kàn lẹ́nu tó bá ti ń ṣàmúlùmọ́là ọlọ́run máa ń jowú ilé ayé yìí láti rí ọkọ tó ń bínú ìyàwó inú ayé yìí kan ṣo láti ń rí ìyá tó dẹ̀ ń bínú ọmọ mo ti sọ story ẹ ti ẹ ti ẹ ti gbọ́ story ìyá tó mọ́ ọmọ wá rí tó ní kí n gbowó lọ́wọ́ ẹ̀. Hmm, ṣé kò lè sọ̀rọ̀ ẹ̀. tó bá ti ṣe lóògùn ó lè má mú mọ́ ló fi wò ó pé jẹ́ kóun tún lò mí ó mú ọmọ ẹ̀ wá ọmọ ó dẹ̀ ń sọ fún ọmọ ìgbà tó ọmọ lọ tán ní tí má ti gbowó kí n lọ ná owó yẹn mi gbọ́dọ̀ ṣiṣẹ́ fún. èmi ò ọlọ́run kẹ́ wòlíì débi pé tí wòlíì bá fún lómi ó máa ó máa ṣiṣẹ́ fún wọn mo ní kọ́lọ́run jọ kó bá mi tì í yá àtọmọ síwájú ni ìbí hmm. mo sọ fún yín orí òkè náà mo wà lọ́jọ́ èmi mo padà ṣiṣẹ́ ọmọbìnrin yẹn o ẹlòmíì ló wá mu wá èmi iṣẹ́ tẹ̀mí lé hmm. ẹlòmíì ló wá pè mí èmi wò èmi kọ́ mi fi tọmọdé mo kí tọmọdé bọ̀ gbà mo tọmọ mi kékeré yẹn lọ́wọ́ ẹ̀rù bà mí n pé mi ò rírú nǹkan yẹn mo máa ń wo nínú fíìmù mo máa ń gbọ́ nínú rédíò ní pé kíyà ó ṣe ọmọ ẹ̀ kó dẹ̀ máa mú kiri so ó jẹ́ nǹkan tó bà mí lẹ́rù ó ṣe ìgbà tó kọ́kọ́ ń gún mi lẹ́sẹ̀ mi ò wo bẹ̀ ó ti wá sọ ọmọ náà fún èmi náà mi ò tètè fún gbàtí bóyá mo ó ṣe tán mo ní iye báyìí lówó ẹ̀ wọn ló ti travel lẹ́ẹ̀ márùn-ún ó fẹ́ travel kó lọ ó ní ẹlẹ́ẹ̀karùn yẹn kó ti wọnú aeroplane kó dẹ̀ ń ṣe kẹrin pé wọ́n dẹ̀ sọ pé ó ga jù ọ́ dẹ̀ mú bọ́lẹ̀. ọkùnrin tẹ̀ sọ àbúrò rẹ̀. ó dẹ̀ mú bọ́lẹ̀ ó wá ṣẹ̀ṣẹ̀ wá kí màmá òun kó jọ kó ràn òun lọ́wọ́ ní pé ibiṣẹ́ lọ́tún ti fún wọn slot yẹn tí ò lọ kò dẹ̀ lọ màmá ẹ̀ wá mú débìbà ìgbà tó wá débìbà yìí ó mo wá rí i pé màmá yẹn ó dàbí ogun kéèyàn mú nǹkan kó fi okùn mu kó máa tó wá máa mú kiri ìgbà tẹ́mi já sọ mo fẹ́ sọ pé màmá nǹkan tún gbé mi ni mo ní màmá ẹ kọ́ ọ̀rọ̀ ọmọ ẹ jẹun ọmọ mo pé báyìí báyìí láwọn nǹkan tó máa ṣe wá ní ó máa kó wá ní ọjọ́ monday ó jẹ́ ọjọ́ saturday màmá yẹn ṣe padà wá láàárọ̀ sunday nìyẹn ó wá sọ fún mi pé òun mọ̀ pé mo rí o òun mọ̀ pé mo rí gbogbo nǹkan tí mo mo rí ó ní àmọ́ iṣẹ́ tó bá kówó yẹn wá mi ò gbọ́dọ̀ bá ṣiṣẹ́ yẹn pé kí n ná ẹ̀rù bà mí mi ò rí rí láyé mi tí mo ti gbaṣẹ́ ìránṣẹ́ mo máa mi ò mi ò gbà á mo wá gbà bí màmá yẹn ṣe lọ mo wá sọ fọ́lọ́run mo wà nínú ìpè nígbà mo wà lórí òkè mo ní wọ Ọlọ́run àti ìyá àtọmọ mi fẹ́ kọ́ mọ̀ náà bí iṣẹ́ tó le leléyìí torí àwọn Ọlọ́run kẹ́wòlì bí bá fún kọ́mọ omi ó máa ba lára mu ó máa rọ́nà àbáyọ á wá rò wípé mo ṣiṣẹ́ kan tó ṣe kinní fún mi mi á ní Ọlọ́run má jẹ́ kọ́mọ náà bí mo yà tárí wọn ẹ wá wo ẹni tó wà nílùú òyìnbó ló wá pè ló wá pè mí fún tèmi ò mọ̀. ṣé ìlú wa ń darẹ̀ tẹ̀ kókó máa. ó ti pẹ́ ó ti tó ọdún kan sí bọ̀bọ́ ìyá tọ́mọ àti nàìjà àti ìyàwó àti kíní ọ̀tí wà ní nàìjíríà kíní sìn. ọlọ́run ti sọ pé ìlú òyìnbó yẹn náà ní orí bọ̀bọ́ yẹn wà ṣáàdé tí ìyá ẹ wá sọ. lọ́yìn mi ò understand àwọn tó máa ń. yorùbá kò kò ní rántí òun mọ́ àbí. òye ó dáa èyí tí ó ṣẹlẹ̀ ní iléṣà ilé Ifẹ̀ tí ìyá yẹn tó gbé ojú arúgbó sọmọ lójú kémi máa sọ pé èèyàn fine ṣé wọn kí mò ń sọ lẹ́ẹ̀kan pé gbin ọ̀run fine obìnrin yẹn adọ́lọ́wẹ̀ lódò bá mo wá ń wò báyìí ọmọ thirty three years kò tí ì disfagin. kò rọ́kùnrin kankan péré. ẹ̀rù ọlọ́run bà mí mo wá ń wò báyìí pa ah, ọmọdé yìí fine. àbí ninety eight nìkan tẹ̀ ń sọ ṣẹlẹ̀ ni. wọ́n gbé ojú arúgbó wọ́n náà gbé sí lójú àwọn ọkùnrin bá ń wo arúgbó lọ́mọ máa rí ibi ìbáyìí náà láti sọ story ẹni tó ń wọ ọmọ sixteen years tí ò bímọ tó dé orí òkè tó sọ fún pé kó lọ gbá ìlú wọn ìbí bẹ́ẹ̀ ló ti ń gba ibi tó ti ń gba lẹ́nu pé ẹ̀ẹ́n ṣáàkì ó lè padà wá gbá ìlú yìí tí mo sọ kó gbálẹ̀ tó kó ti léètì òun tó bó ṣe léètì ló ṣe máa léètì bímọ láyé ẹ̀ àwọn kan wà ọ̀pọ̀ ń ṣàjẹ́ o ọlọ́run fún wọn ní àṣẹ. àárẹ̀ ilé tó ní kọ́mọ ọlọ́mọ kó gbálẹ̀ lọ́dọ̀ bẹ́ẹ̀ di ilé yẹn tí kò ṣàjẹ́ ni. ó dẹ̀ bu yẹ̀pẹ̀ tó bù lọ́dún yẹn ó dẹ̀ bu lé ní kó tẹ̀ mọ́lẹ̀ kó ṣàdúrà sí kò só mọ́lẹ̀ o ọ̀rọ̀ ẹnu dẹ̀ fi di ayé ẹ̀ àwọn kan wà bẹ́ẹ̀ náà lọ́sùn lọ́sùn mẹ́yìn náà kò ní oògùn kò ní kòkò tó náà. ó ní kó iyẹ̀pẹ̀ wo ló ní kó bù ṣé iyẹ̀pẹ̀ tó gbà. iyẹ̀pẹ̀ tó bù tó fi bínú lọ lọ́jọ́ yẹn pé òun ti late tó bù sókè tó fi bínú sómùkè iyẹ̀pẹ̀ yẹn náà ló dà sílẹ̀. ló wàá fi fún ní. ló ti fi tú sílẹ̀ ó ti bímọ sí orí òkè gan ló bímọ sí. ẹ ṣe gan wọn yìí tún ṣe mí káyé fi lọ́rọ̀ ọ̀rọ̀ bébì wáyé ni pé alákọ̀ọ́kọ́ ọdún méjì ṣàgìdì sí lọ́rọ̀ ni kó lò nínú oyún ẹlẹ́ẹ̀kejì wọ́n ṣe scan wọn ò rí ah, ọlọ́run ṣàánú o eléyìí tó wá ṣe pàápàá rẹ̀ nípa ẹtú nígbà tọ́nu wa tó ní kọ́ bí kó wá sáyé ibi méjì lòun nìkan tó dáko wa àwọn méjì máa ń ṣe àìbí kan àwọn méjì tó wá pé ṣùgbọ́n òun nìkan ló dáko bí méjì wa. Ah, ó jẹ́ ìyàlẹ́nu kò dẹ̀ tún yà mí lẹ́nu torí pé àwa nítorí ó ti yí àwa díẹ̀ ẹni tí ọlọ́run bá súnmọ́ díẹ̀ tó àbí tó súnmọ́ ọlọ́run tó gbọ́ tó dẹ̀ mọ̀ ìmọ̀ tí mọ̀ wọ́n ní ìmọ̀ lónà àdín ní ọgbọ́n ògbìn tí ó ní ìmọ̀ ó gbọ́dọ̀ ní ìmọ̀ iṣẹ́ wa nídìí ìmọ̀ tó bá yẹ pé iṣẹ́ wo nídìí ìmọ̀ bó ṣe ṣe ń gbà mí ó máa gbé ìkanra wa ń gbà mí ó lè gbé kanra wa pé ó ti sóhun tó bá kémi náà máa lọ sọ pé wo lọ́ bá fẹ́ fọ́ dànù lọ fọ́ dànù lọ́wọ́ sanwó ẹ wá ká fọ́ dànù àmọ́ mo mọ̀ pé kíní yìí wà mẹ́ bóyá já àtúnṣe báyìí kò dẹ̀ jẹ́ kó rò òun lójú dẹ̀ ń ṣe ń wówó ó ń ṣe èyí tèmi náà ní à ń ṣe ọlọ́run dẹ̀ wá padà dábìrà ọlọ́run dẹ̀ ó sọ ẹkún àná ó dẹ̀ sọ dẹ̀ rìn. so ìwọ tó ń gbọ́ mo wọ́n máa comment kó ìgbàgbọ́ ni fẹ́ yẹ kó fàyọ́ nínú ọ̀rọ̀ yẹn o hmm. gbogbo ìgbésẹ̀ tó bá fẹ́ gbé tó o bá ti ní ìgbàgbọ́ o ti ní asán o gbọ́dọ̀ ní ìgbàgbọ́ ìgbàgbọ́ ẹ gbọ́dọ̀ múlẹ̀ tó o bá ti ní gbogbo nǹkan ló ti ní hmm. tó o bá ti ní ìgbàgbọ́ ni o nígbà kan mo sọ mo ní tí mo ṣe wà tí bá nóyún tí bá fẹ́ nóyún èdè tíyàn bá bá mi sùn báyọ̀ ah mo dẹ̀ ti nóyún ó máa ṣẹlẹ̀ o mi ò mọrú ẹ̀dá tọ́lọ ah oh mo ti nóyún nìyẹn tí wọ́n máa tí wọ́n máa ń decide fọlọ́run pé wọlọ́run ah oyún yìí méjì máa fi bí máa fi bí o oh ìgbà ọlọ́run lálágbára ọlọ́run lálágbára ẹ jẹ́ kéèyàn ṣáà kó pé kéèyàn pé wọn kò sẹ́ni tó lè pé o but kéèyàn máa gbìyànjú ọlọ́run náà máa rí pé ó ń gbìyànjú ọlọ́run máa wò pé ẹni yìí ń gbìyànjú so ìyanu àṣẹlẹ̀ ànídàmí ọlọ́run á wà pẹ̀lú ìwọ tó máa kọ́kọ́ rí mi àmì ni kó o ṣe o mo sọ sínú ayé ẹ gbogbo ìwọ tó wá ń wò mí nílùú òkèrè tó wá fẹ́ gba department tó fẹ́ gba ìwé ìgbélú tó fẹ́ gba nǹkan kan tó sì ní ìdìrùnà lọ́wọ́ ohun mi ni kó gbọ́ máa ṣàmì tó bá ti ń wò mí kó máa ṣàmì tó bá tún ti ń wò mí kó máa ṣàmì tó bá tún ti ń gbọ́hùn mi kó máa ṣàmì gbogbo ẹni tó dá ayé rẹ dúró ìyá àgbà tó náwó sọ̀nà tó ní òní lọ tó ní bó o ṣe lọ ló ṣe máa bọ̀ lórúkọ jésù àfà àkọ́bí ẹ̀ bẹ̀rẹ̀ àfi àbígbẹ̀yìn ẹ̀ parí ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ kò yípo padà orúkọ tèmi ò yípo padà ìyá àfin bọ́lá bákàrè aka àlánimọ́lá láti ìlú ìsọlọ nọ́mbà mi ò yípo padà tó bá fẹ́ pè mí bí o fẹ́ gbàdúrà bó fẹ́ gbọ̀ngàn kan a wà lórí òkè àìjẹba ó next week ká tó sọ̀kalẹ̀ wọ́n náà lè pè é oh eight two two four four five three one eight five gbọ́lẹ́ nǹkan sí oh eight two two four four five three one eight five ayọ̀ ni o ayọ̀ ni fọmọ ọlọ́run. àmì ẹ̀ wà àmì ẹ̀ wà.